shine. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ àfihàn ọlá àti ìbà fún ọlọ́run ọba ẹ̀kọ́ àṣà ìdìbàjẹ́ ọlọ́run tó ga tí ò sí ẹni tó ga tó ọ̀gá ògo jùlọ ọlọ́run tó lè pa tó lè sọ di àyè ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ ní ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run olúwa ṣe olúwa fẹ́mi ogun ọ̀run yín ká ẹni tó jẹ́ ká rí ìmọ́lẹ̀ ọjọ́ òní Jésù, ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ìlérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2023. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí òun náà ni ìrísí rẹ ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ apá kẹrin ìrísí rẹ ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ apá kẹrin Ọ̀sẹ̀ bíbélì tí a fi ń dára lẹ́kọ̀ọ́ òun náà ni èyí tí a lò lánàá tí a mú láti inú ìwé Lúùkù orí ìkẹjọ ẹsẹ̀ kejìléní ogún sí ìkẹẹ̀dọ́gbọ̀n. Lúùkù orí ìkẹjọ ẹsẹ̀ kejìléní ogún sí ìkẹẹ̀dọ́gbọ̀n Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ṣe ń ka ẹsẹ̀ bíbélì yìí. Olùfẹ́ bíbélì sọ fún wa nínú ìwé oníwàásù orí kẹta ẹsẹ̀ kìíní wípé olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run nítorí pé jésù ń sùn ní ìgbà tí ìjì ń jà àti àkókò ìpayà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ní ìgbà tí ìjì náà kọ́kọ́ bẹ̀rẹ̀ èyí mú kí wọ́n máa rò pé jésù kò mọ̀ nípa ohun tí ó ń ṣẹlẹ̀ sí wọn tàbí pé kò tilẹ̀ náání ṣùgbọ́n olùfẹ́ ṣe lè tọ́ni pé jésù kò mọ̀ tàbí kò náání nípa ipò wa tàbí ohunkóhun tí ó ń ṣẹlẹ̀ láyé wa bí bí a bá rí ẹnikẹ́ni tí ó mọ̀ nípa ipò wa tí wíwà dáadáa wa sì jẹ́ lógún jùlọ nígbà gbogbo jésù kristi olúwa wa ni. ìjì líle tí àwọn ọmọ ẹ̀yìn dojú kọ èyí tí jésù pa lẹ́nu mọ́ ó jẹ́ èyí tí a lè fojú rí ṣùgbọ́n àwọn ìjì tún máa ń gba ọ̀nà mìíràn wá nínú ayé àwọn ẹ̀dá ènìyàn a ní àwọn ìjì tí àìlera èyí tí ó máa ń bá wa bẹ́ẹ̀ ni a ní àwọn ìjì tí ogun ìdílé èyí tí ó máa ń farahàn bí ìṣòro láàrin ẹbí Àwọn ìjì kan wà tí wọ́n máa ń kọlu ìṣúná ẹni, tí wọ́n sì máa ń mú kí ènìyàn jẹ gbèsè owó ilé àbí owó ilé ìwé àwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ olùfẹ́ wá ronú nípa onírúurú ìjì tí o ti là kọjá tàbí èyí tí ò ń jà, èyí tí ó ń jà lọ láyé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kí o wá fi wọ́n wé èyí tí àwọn ọmọ ẹ̀yìn ti là kọjá. Ìjì tiwọn ó lè jẹ́ fún bí ìṣẹ́jú márùn-ún ni ó fi jà tàbí bí ìṣẹ́jú mẹ́wàá tàbí bóyá fún ọgbọ̀n ìṣẹ́jú pàápàá kí Jésù tó jí lójú oorun. Wàyí ó a ti pẹ́ tó tí àwọn ìjì ayé rẹ ti wà níbẹ̀ tàbí àwọn èyí tí ò ń jà ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí olùfẹ́. Mo fẹ́ kí o mọ̀ pé nígbà mìíràn ohun tí ó ṣe kókó kì í ṣe bí ìjì náà bí ó ṣe pẹ́ tó láyé rẹ bí kò ṣe ìpele ìpayà rẹ nígbà tí ìjì náà bá ń jà wàyí o lè yàn láti máa dààmú kí o sì máa rò wípé bóyá jésù kò náni nípa ipò tí o wà ẹ̀wẹ̀ o sì lè kọ̀ láti gba ẹ̀rù láàyè kí o sì fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọlọ́run wípé yóò mú ọ là já ọlọ́run ó wá lè má wá láti kó ọyọ lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò nínú ìjì náà tàbí nígbà tí òun retí pé kí ó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí kò wá túmọ̀ sí wípé ọlọ́run kò náni nípa ohun tí òun là kọjá ìdí nìyí tí ìwé wòlíì àìsáyà orí ogójì ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n ti gbà wá ní ìyànjú wípé ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa yóò tún agbára wọn ṣe wọn ó fi ìyẹ́ gun òkè bí idì wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. olùfẹ́ jésù ti wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fún ìgbà díẹ̀ síbẹ̀ wọn kò mọ ohun tí ó pọ̀ nípa rẹ̀ ní àkókò náà Ṣùgbọ́n àwa tí a jẹ́ onígbàgbọ́ òde òní tí a sì ti mọ̀ nípa Jésù àti ohun tí ó ti ṣe gẹ́gẹ́ bí tí a kọ sínú Bíbélì fún wa láti kà, a kò lè ní àwáwí kankan bí ó ti wù kí ó mọ níwájú rẹ̀ láti má ṣe ohun tí ó tọ́. Mo gbàdúrà pé Olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ràn láti lè máa tẹ̀lé ìlànà rẹ̀ kí ìlérí ìbùkún rẹ̀ kí ó bá lè ṣẹ láyé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Mo pàṣẹ fún gbogbo ẹ̀mí ibi tí ó fa ìjì ayé mi kí wọ́n ya arọ báyìí ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Bàbá mi àti Ọlọ́run mi, láìní í ṣe pẹ̀lú bí ìjì ayé mi ṣe lè pẹ́ tó, ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti má ṣe páyà ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti lè máa dúró dè yín nígbà gbogbo ní orúkọ Jésù eléyìí sì ni àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí mo sọtẹ́lẹ̀ mo sì gbàdúrà wípé olúwa yóò bù sí ìpele ìfaradà rẹ tí o fi ní ju àwa sílẹ̀ ní ojú ogun ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká jẹ̀bi ọ̀rọ̀ yanjú ìbáṣọ́ láǹfààní tó sì di alábòkú fún nípa rẹ̀ tí o fẹ́ láti darapọ̀ mọ́ abá jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí i nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by yimodu tola street off eric moro surulere ìsìn méjì ni a máa ń ṣe ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsàkókò máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán Bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ nínú èkéyìí ìsìn, mo gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kò sì ní rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.